والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أدوك فعلا وبعد رأيكم كتابكم بخالصة èyí ni àkọ́tún ètò yìí ètò àhúdàn wà búṣọ̀rọ̀ ilé tí ọmọ ògùrì afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ àti màkì òní jẹ́ ọjọ́ kẹtàdínní ọgbọ̀n nínú oṣù Ramadan kí ọlọ́ba kí ó gba ìgbìyànjú wa níjọsìn fún wa kọ́mọ́kọ́ tí sì wá lọ́rùn kó gbà níjọsìn fún wa kó jẹ́ abàmì tó lérè lọ́la àlìkíyàmọ̀ ẹjọ́ wa ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbídìn gbadébọ̀ rọ́jí kí ọlọ́ba kí o ṣe rọrùn bísímìlá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. lábẹ́ nínáwó tí obìnrin bá wà lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ tó wájú obìnrin tí kì í gbọ́rọ̀ sọ̀kọ ọjọ́ obìnrin tó máa ń ta kọ̀kọ̀ tọkọ bá lọ yá kò ní dọ́kọ lóhùn yóò máa kọ̀yìn sọ́kọ tọkọ bá ní òun fẹ́ bá lò ríran rí ló máa ran rí irú àwọn obìnrin bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run kò tọ́ kó máa retí pọ́kó tó náwó kan léun lórí mọ́ owó níná eléyìí tí máa jọ́ràn lórí ọkọ fún ìyàwó rẹ̀ kò sí lórí ọkọ eléyìí náà ẹ̀yà àfi tó bá jẹ́ pé irú obìnrin bẹ́ẹ̀ ti lóyún yóò máa náwó lé lórí nítorí oyún inú rẹ̀ ní kìí ṣe nítorí tiẹ̀ torí rẹ̀ anashios ó máa ń bí kí obìnrin ó pàdánù kọ́kọ́ náwó lé lórí tọkọ kan bá wá jẹ́ pé ó ti lọ tipẹ́ wọn àgbúrò rẹ̀ ọjọ́ gorí ọjọ́ oṣù gorí oṣù ọdún gorí ọdún tí àfi gbúrò rẹ̀ ìyàwó ló wá kù tí ń tọ́jú ara rẹ̀ ìyàwó ló kù tí ń tọ́jú àwọn ọmọ gbogbo ọjọ́ tọkùnrin bá yọjú gbèsè owó tóbìnrin ná lórí ara rẹ̀ àti ọmọ kó tó di pọ́kùnrin yọjú ọrùn ọkùnrin lọ́wọ́ àwọn tó sì gbọ́dọ̀ san yọ san pérépéré tí ò gbọ́dọ̀ dín kọ́bọ̀ tọkọ bá wá jẹ́ni tó so yí pé rí owó fi sílẹ̀ mọ́ fún jíjẹ àti mímu kò rówó fi sílẹ̀ mọ́ láti dáṣọ síyàwó lọ́rùn kò rówó fi sílẹ̀ mọ́ láti sanwó ilé tí wọ́n ń gbé àbótiẹ̀ ti lọ rán re láì fowó kan lẹ̀ fún ìyàwó tó lè máa ná tí ó sì sọ́nà tóbìnrin fi lè rí owó mú nínú owó rẹ̀ tó ní ọtọ́ sóbìnrin kó wá ìtúsílẹ̀ látọ̀dọ̀ adájọ́ pé kó tú àwọn ká òun ọ̀fẹ́ jẹ́yàwó ẹni tí òun jìyà lọ́dọ̀ rẹ̀ yìí báyìí torí ẹ̀ ká kíyèsí o lábẹ́ òfin ọlọ́run ọ̀kan lè fẹ́yàwó kalẹ̀ fún yà o lè níyàwó lọ́dọ̀ kan mọ́mọ́ náwó lé lórí ìjẹ́ àti mú o mójútó nítòbìnrin ọmọ wọ̀ o mójútó ibi tí ọmọ gbé kọ̀tọ̀dọ̀ rẹ wá kọ́ wa sọ pé ìwọ níyàwó èyí tí n tán pè níyàwó nìyẹn èyí sọkọ nítorí pọkọ gbọ́dọ̀ sojú sí lẹ́kẹ̀ẹ́ náà bàbá wa àtàwọn ọmọ wa àtàwọn mọ̀lẹ́bí wa àwọn náà wọ́n bẹ nínú ẹni tá a máa náwó lé lórí bàbá wa màmá wa wọ́n à ní àbí bàbá bàbá wa ni àbí ìyá wa ni àbáwọn mọ̀lẹ́bí wa iye kan wá ní wọn à ní ìyá sì ń jẹ wọn àwa sì ní ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa ká náwó lé wọn lórí. bàbá àtìyá òní a máa ṣe dáadáa fún ìyá wa ju ti bàbá wa lọ. a máa náwó lórí ìyá wa ju bàbá wa lọ. bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa a máa náwó lé àwọn náà lórí. bẹ́ẹ̀ làwọn ọmọ ọmọ wa wọ́n bá wà ń pò wọn ò ní táwa ní. àwọn mọ̀lẹ́bí iye kan wa náà tó bá jẹ́ pé àwa tí àwa ń pò ká náwó lé wọn lórí ọlọ́run bá bùkún wa àwọn ẹni tá a sì fẹ́ ná lé lórí wọn ò ní. lórí rẹ̀ bàbá ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí rẹ̀ kọ́ náwó lórí ọmọ rẹ̀ o. yọ̀ọ́ náwó lé lórí dáadáa ọlọ́run bá sọ pé wal-walidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil-ma'ruf. ọlọ́run sọ̀rọ̀ àwọn obìnrin tí ń rema níbi ọdún méjì wọ́n fi máa rema ṣùgbọ́n lọ́n ṣàfihàn pé bàbá tí wọ́n bá bímọ fún oní ọmọ tọ́jú ìyá tó bímọ ìjẹ́ ìtọ́jú àwọn ọmọ ń bẹ lórí ìwọ ọkùnrin Abu Huraira radiyallahu anhu ó ní ọkùnrin kan wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní man ahaqqu bi husni suhba alẹ́ntọ́ lẹ́tọ̀ọ́ sí jù pé ká bá a ṣe lọ́nà tó dáa jù anabi ní ìyá rẹ̀ ni ó tún ní lẹ́yìn náà ummuka thumma ummuka thumma ummuka thumma abuk ìyá rẹ̀ lẹ́yìn náà ìyá rẹ̀ lẹ́yìn náà ìyá rẹ̀ lẹ́yìn náà bàbá rẹ̀ thumma adnaka thumma adnaka thumma adnaka adnaka lẹ́yìn rẹ̀ lọ́wọ́ kan àwọn èèyàn míì àwọn èèyàn míì tó súnmọ́ àwọn èèyàn míì tó súnmọ́ àwọn èèyàn míì tó súnmọ́ alimami Bukhari àti Muslim ló gbé jáde àyè yága púpọ̀ nínú dáadáa wa dáadáa tá a ṣe fún ya wa yóò lékele yóò ga yóò pọ̀ yóò yóò rí ẹ̀mẹ́ta ká tó sì kan fún bàbá wa eléyìí túmọ̀ sí pé àwọn bàbá bàbá kan má bínú o káwọn pé bàbá lẹ́yìn ẹ̀yìn kúkú ṣe màmá láàrin èèyàn jìyà lórí ọmọ ìmàsí kálukú ni pé ìyà tí ìyà jẹ ọ̀pọ̀ bàbá ọ̀jẹ̀rù rẹ̀ nítorí pé ìyá ló ń rù wá ká ìyá ló ń ké ìrora ìyá ló ń gbìnkìn ìyá ni ọmọ ti ń dùn mọ́ lórí pé òun ru oyún ọmọ ká ṣe kókó bíi yíyè iná nìyá ṣe tó fi lóyún tó fi bímọ ìgbà tó sì tún bí sákọ̀tàn títọ́jú ọmọ sísàfaradà ìyá náà ló ṣe ìtọ́pọ̀ jù torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ kíkẹ́ ká náwó lórí àwọn ẹni tó ṣe pé tá a bá kú wọ́n jogún wa tá a bá kú wọn wà ń pò pé wọn ò jogun wa ọ̀ràn yẹn lọ́jọ́ ká náwó lé wọn lórí bóyá wọn ò jogun wa pẹ̀lú òdiwọ̀n tọ́lọ̀ ti kọ́ pé wọ́n gbà àbí wọn ò jogun wa pẹ̀lú òdiwọ̀n pọ́lọ̀ ń sọ pé tó bá yẹ pé àwọn nìkan ni wọ́n kó gbogbo owó lọ àbí tí nǹkan kan bá ṣẹ́kù àwọn ni ó kó yòókù tó bá jẹ́ pé ẹni fẹ́ náwó lé lórí kìí ṣe bàbá wa kìí ṣe ìyá wa àbáwọn ọmọ wa ni. kọjá wípé ẹnìkan ni tó ṣe pé àwa náà tó bá tírú wọn bá kú àlejògùn wọn àlejògùn wọn kọ́n sì jẹ́ ẹni tó ṣe pé wọ́n yẹn ṣe tó jẹ́ pé wọ́n takò ẹ̀sìn Islam wọ́n lè máa ṣe Islam lórúkọ lásán kó sì jẹ́ pọ́ta rẹ̀ ni wọ́n kó má jẹ́ pé owó tá a máa ná lé wọn lórí àfihàn àwọn lórí ìbàjẹ́ ni so kọjá pé wọn yìí sọtẹ ẹsìn Islam ọ̀ràn yẹn ló jẹ́ o ká tún náwó lórí àwọn nǹkan tá a ní ní nǹkan ọ̀sìn ẹlòmíín sin màálù ẹlòmíín sin ràkúnmí ẹlòmíín sin àgùntàn ọ̀ràn yẹn ni kẹ́ ẹ náwó lé wọn lórí kẹ́ ẹ tọ́jú wọn báyà ẹ máa gbé wọn lọ síbi tí wọ́n ti jẹun àbẹ́sì máa ra oúnjẹ wá fún wọn tí wọ́n máa jẹ ẹ gbọ́dọ̀ fi fi pa wọn. bẹ́ẹ̀ náà làwọn ẹyẹ tẹ́ máa ń sìn àwọn ẹja tẹ́ máa ń sìn gbogbo wọn ẹ máa tọ́jú wọn adìẹ ni àgíríkì lẹ́yìn ṣe ẹ tọ́jú wọn ẹni tí ń sìn gbìn ẹ tọ́jú wọn ẹ máa fún wọn lóúnjẹ ẹ máa fún wọn lómi gbogbo ohun tí ó tún wọn ṣe ẹni tí ó bá ti kó wàhálà bá wọn ẹ̀ dìrú wọn tó bá ti jẹ́ pé ẹ̀ bá lágbára láti bọ́ àwọn nǹkan ọ̀sìn tẹ́ǹsì yìí báyìí wọ́n tú láti yín láti tà wọ́n àbí kẹ́ kó wọn fẹ́ lómi ìjọba lè máa tọ́jú wọn àbí kẹ́ tiẹ̀ dú wọn kẹ́ jẹ wọn tó bá jẹ́ pé ìta àmà jẹ ni. ìwà ti pẹ́ pa wọn nítorí pé ẹ̀yin wá sí mi ìsìnkẹ́ pa wọn nítorí pé ẹ̀yin wá sí mi báyìí ti ń sáré bí ètò ti dàgbà. ọ̀ràn yẹn lọ jẹ́ kẹtọ́jú ètí ń sa rẹ̀ ẹni tí ń náwó léèyàn lórí ó lè jẹ́ pé owó tó náà ní kọ̀pọ̀ lọ tí ọba náwó ìtọ́jú ọ̀ràn yẹn ní na fi bẹ̀rẹ̀ o ọ̀nà oléyàwó rẹ̀ lórí àtàwọn ọmọ rẹ̀ àtàwọn bàbá àtìyá rẹ̀ àtàwọn ẹrú tiẹ̀ rárá rẹ̀ ló fi bẹ̀rẹ̀. bákan náà lẹ́yìn rẹ̀ ọ wá bọ̀ sórí àwọn ẹni tọ́jọ́ ràn yàn lọ lórí tí kò náwó lé lórí ńgbà tí wọn ò ní. àwọn tọ́jọ́ ràn yàn lé wọn tí kò náwó lé wọn lórí bó ní bò ní. ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àwọn ẹrú àtàwọn ẹranko rẹ̀. lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹni tó so é pé nínáwó lé wọn lórí jọ̀ràn àlẹ́ ọ lórí nínú àwọn mọ̀lẹ́bí gẹ́gẹ́ bí ìyá rẹ àti bàbá rẹ ọmọ rẹ bákan náà àwọn ọmọ ìyá rẹ èèyàn bàbá rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó jẹ́ pé àwọn làwa àwa làwọn ìdùnnú wọn ni tiwa ìbànújẹ́ wọn ni tiwa kò sí bí wọ́n sì máa jẹun tí ó dùn tí wọ́n máa lọ lọ́nà fún rẹ tìrìntìrìn nígbà tó o bá ti pò mọ àwọn mọ̀lẹ́bí rẹ àtàrà rẹ tó o bá mọ ti ń wọn dípò pé wọ́n ràn wọ́n lọ́wọ́ àbúrò lélẹ́yìn o lẹ́yìn rẹ̀ àwọn nǹkan tá à ń jẹ tá à mú kí ni ṣẹ̀rí àsọnùpa rẹ̀ dájúdájú àwọn nǹkan tó dáa tó ṣàǹfààní àwọn nǹkan tó dùn tó dára nítòfin ìṣẹ̀rí àtọ́ka sí nípa wọn ni pé ẹ̀tọ́ ni wọ́n àmọ́ àwọn nǹkan tí ọ̀dà tó burú àwọn nǹkan tó jẹ́ dọ̀tí tó jẹ́ gbin òfin ìṣẹ̀rí àsọ pé irú wọn èèwọ̀ ni wọ́n máa ń jẹ́ o gbogbo nǹkan tó bá ti wá jẹ́ pé yóò bá ṣe ẹ̀mí láǹfààní yóò ṣe ara láǹfààní lóúnjẹ ni o àbí nǹkan múmu àbí nǹkan wíwọ̀ sọ́rùn o ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká lè bá a máa lórú wọn láti fi wá ìrànlọ́wọ́ ọlọ́run níbi àti ṣètò ọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni yá ayyuhan nas kulu mimma fil ardi halalan tayyiban wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin á pè ẹ̀yin yẹn o ẹ máa jẹ nínú nǹkan tí ń bẹ ní orí ilẹ̀ ní nǹkan tó jẹ́ tọ̀ tó sì dùn ẹ má ṣe máa tẹ̀lé àwọn ìlànà àṣetọ́ni torí pé ọ̀tá tó fojú hàn làṣetọ́ni jẹ́ fún un tó dùn gbogbo ń tó bá wá ní ìnínilára nínú àbí tí ìnira tó wà ń bẹ̀ bá pọ̀ ju àǹfààní rẹ lọ gbogbo orú nǹkan báyìí ọlọ́run ṣe lè wọ̀ ọ́ ọlọ́run ṣe tó dùn fún wa nínú gbogbo nǹkan ó sì ṣe gbogbo ntọ́jẹ́ ìdọ̀tí tọ́jẹ́ ìgbìnlẹ̀ ìwọ̀ fún wa nínú gbogbo nǹkan gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam ti ṣe sọ àgbẹ̀ bọ́lá ti ṣe ròyìn ànàbì sallallahu alaihi wa sallam ó ní ya'muruhum bil ma'rufi wa yanhahum 'anil munkar wa yuhillu lahum at-tayyibat wa yuharrimu 'alayhim al-khaba'ith fanabi yóò máa pa wá láṣẹ pẹ̀lú kásí dáadáa yóò máa kọ̀ bàjẹ́ fún wa yóò sì máa ṣe àwọn nǹkan tó dáa tó dùn lẹ́tọ̀ fún wa yóò sì máa ṣe àwọn nǹkan tó jẹ́ ìdọ̀tí yóò máa ṣe léèwọ̀ fún wa. oúnjẹ tẹ rí yẹn ìyẹn máa jẹ lóúnjẹ oúnjẹ a sì máa lápá nínú wẹ̀yàn àti sétí rẹ̀ torí ẹ̀ tó bá yẹ kó oúnjẹ tó dáa lẹ́ńjẹ orípa rẹ̀ á máa dáa lára èèyàn àmọ́ oúnjẹ burúkú àtòjìjẹ lòún máa ṣiṣẹ́ torí lọ́lọ́run ti pa á láṣẹ kíkà jẹun tó dáa tó dùn ló ṣe kọ̀ fún wa láti jẹ oúnjẹ tí ò dáa tí ò dùn. tẹ́wọ́ ara oúnjẹ àti ní táàmù ní tó fi tọ́ka sí ni pé òfin tó dè wọ́n ni pẹ́tọ́ ni wọ́n. torí ẹ̀ gbogbo oúnjẹ gbogbo nǹkan múmu tó bá ti jẹ́ ń tọ́ mọ́ tí ò sí nira nínú rẹ̀ kò bá jẹran kò bá jẹ oúnjẹ wóró kò bá jẹ èso kò bá jẹ oyin kò bá jẹ wàrà kò bá jẹ́ dẹ́bínú àti tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń tọ́tọ́ ni. ṣùgbọ́n tó bá jẹ́ pé gbin ni nǹkan náà gẹ́gẹ́ bí òkú ńbẹ́tì ẹran gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tọ́pọ̀ àbí ìwọ àbí ọtí àbí gbó àbí gbaná àbí sìgá àbí gbogbo omukumu gbogbo gbogbo eléyìí báyìí o kò lè tọ́ ọ haram ni o nítorí pé dọ̀tí ni aburú ni ní máa ṣe ara ní sùtà ni tí sì máa kó ìparun bá dúkìá tí sì máa dọ̀tí ọpọlọ. tọ́ súnà ní ike tí èèyàn bá lọ sọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó wá fún yàn lóúnjẹ nínú àwọn oúnjẹ tiẹ̀ pé kéèyàn jẹ súnà ní kíkẹ́ jẹ́ o ẹ̀ sì gbọ́dọ̀ bí léèrè bó ló ṣe oúnjẹ yìí ọ̀nà wo lẹ́gbàá rí tó bá sì fún ẹ ní nǹkan mímu kó o mú ẹ gbọ́dọ̀ bí léèrè nípa rẹ̀ ṣebí mùsùlùmí lò mùsùlùmí jẹ haram mùsùlùmí mu haram ìgbà tó ti fún ọ ní nǹkan kíkọ jẹ onídìí kọ ọmọ síwádìí tọ. So, ẹni tó wá jẹ́ pé àtòun àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ ń ṣe fàárí síra wọn wọ́n jọ ń ṣe ìdíje láàrin ara wọn nípa bí wọ́n ṣe ń gbara wọn lálejò ní ti kárí mi. tó bá pè ọ́ ò gbọ́dọ̀ lọ ò gbọ́dọ̀ jẹ oúnjẹ rẹ̀ ẹ wá jẹun ò gbọ́dọ̀ jẹ ẹ wá mu ò gbọ́dọ̀ mu nítorí pé fàárí ló ń fẹ́ fi ṣe pé nígbà tí mo wálé rẹ̀ ṣé tí wọ́n fún mi dáa tó báyìí ṣé wọ́n gbà mí lálejò tó báyìí ẹ gbọ́dọ̀ jẹ tọ́. So, ẹ̀rí dẹ̀bí nù ó ń bẹ nínú àwọn oúnjẹ tó dáa jù bẹ́ẹ̀ sì ni ó wá nu súnà nàbì sallallahu alayhi wa sallam wa baytun la tamra fi jiya'un ahlu wọ́n ní gbogbo létí ò bá ti sí dẹ̀bí nù bẹ́ẹ̀ àrèbìjẹ́ lásán làwọn ará bẹ̀ àti pé dẹ̀bí tẹ́ rí yẹn ọlọ́run a máa fi sọ ni níbi aburú wọ a máa fi lani níbi aburú àṣàtì èyí tó wá lọ́lá jù nù gbogbo dẹ́bìnù òun náà ní dẹ́bìnù Madina pàápàá jùlọ dẹ́bìnù tá a pè ní al-ajwa ajwa al-Madina mo bá dé Madina béèrè rẹ̀ wọ́n á rí i pé dẹ́bìnù ni tí ò tóbi látòbi jù ó sì máa ń dúdú kìí gbogbo dẹ́bìnù dúdú náà ń pè ní ajwa o tó béèrè lọ́dọ̀ àwọn ẹni tí ń ta dẹ́bìnù tó sì fi tọ́lọ́run tó fi bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n má tàtàkùtà fún ọ torí kí wọ́n má tàtàkùtà fún yàn ló kọ pé ajúwa ni kò síbi tẹ́ni tí kìí dáràn ò sí sọ àwọn náà lè tàtàkùtà fún ọ ló kọ pé ajúwa ni ajuwa lè mẹdínà ọ pàtàkì Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alayhi wa sallam man tasabbaha kulla yawmin sab'ata marati ajwa. سبع تمرات عجوة لم يضره في ذلك اليوم سم ولا سحر متفق عليه سعد ما àbí wọ́kọ́s ọlọ́gbẹ̀gbà wáyé wa látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ń jẹ dẹ́bìnú ajúwa méje láàárọ̀ ojoojúmọ́. ní gbogbo ọjọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ tàbí àṣàṣì kan kò ní mú ọ. alimami Bukhari àti Muslim ló gbà wá. ẹ tí ẹ rí dẹ̀bí nù ọ ń bẹ nínú nǹkan tí máa jẹ́ kí ẹ̀dọ̀ kó ní agbára. ó sì ń bẹ nínú nǹkan tí máa jẹ́ kí ìwà èèyàn kọ́lẹ̀. ó ń bẹ nínú tí kìí jẹ́ kí ẹ̀jẹ̀ èèyàn kó ru. ó ń bẹ nínú àwọn èso eléyìí tó pọ̀ jù ní ìfún ara lóúnjẹ. àti pé àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ṣúgà ṣúgà ó kùnà rẹ̀ ẹni tí bá sì ń jẹ lórí ahọ́n tí èsè yìí pé wọ́n lọ́ pọ̀ mọ́ mi jíjẹ dẹ̀bínú lórí ahọ́n a máa pa àwọn kòkòrò kí kòkòrò lára èso ni oúnjẹ tún ni ìtọ́jú tún ni oògùn ni yóò da o wípé kẹ́ ẹ bo lójú náà kẹ́ ẹ bo lójú kẹ́ ẹ yọ kóró nù rẹ̀ kẹ́ ẹ wo kí kòkòrò bá wà nù rẹ̀ kẹ́ ẹ tó jẹ. ó ń bẹ nínú àwọn ẹranko àtàwọn ẹyẹ eléyìí tí ọ̀tọ́ kú ká jẹ o tẹ́ẹ̀ ká jìnnà sí i owó ni ọ̀tọ́ ká jẹ ń bẹ̀. onáàlè tó ti pálukùránì àfi súnà tó ṣàlàyé fún wa pé ẹ̀gbin ni a gbọ́dọ̀ jẹ jẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ilé a gbọ́dọ̀ jẹ gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ a gbọ́dọ̀ jẹ àbí èyí tó ṣe pé ṣẹ̀ríyà ó ṣàlàyé fún wa wípé ó ń bẹ nínú nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ jìnnà sí gẹ́gẹ́ bí àwọn ẹranko àwọn ẹranko abìjà abẹ́yàn gan sẹ̀rí àpọ̀fọ́pá àgbọ̀dọ̀ jẹ́ gẹ́gẹ́ bó ṣe wà nù súnà gbogbo ẹyẹ abèé kánná fi ṣọdẹ gẹ́gẹ́ bí òwìwí gẹ́gẹ́ bí gúnugún gẹ́gẹ́ bí àwòdì gẹ́gẹ́ bí àṣà sẹ̀rí àsọpá jẹ́. gbogbo mọ̀ pé jíjẹ́ ìgbín jíjẹ́ dọ̀tí rẹ̀ gẹ́gẹ́ bí èkúté àmọ́ àjòkú jẹ wọ́n máa jò kété àbí kí àwọn àbáwọn kòkòrò wọn máa jẹ àyàn kí wọ́n máa jẹ àyàn tó àbí ẹranko tó ṣe pé jíjẹ rẹ̀ kì í ṣe ìpìlẹ̀ ṣùgbọ́n àyàbá ni gẹ́gẹ́ bí ẹran tí ń jẹ̀gbẹ́ èèyàn gẹ́gẹ́ bí adìẹ ti ń jẹ èèyàn ẹran ń ti ń àtẹ̀ràn àtàdìẹ tí mútu èèyàn àwọn eléyìí báyìí kìí ṣẹ̀gbin ni wọ́n máa ń jẹ láti pìlọ̀ ṣùgbọ́n eléyìí àyàbá ni tírú ẹ bá ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ lásìkò yìí o torí bàtà bá ṣètọ́jú rẹ̀ lọ́nà kan àbẹ́ ẹranko gbogbo ẹranko tó ṣẹlẹ̀ àbá pa láṣẹ pé tẹ́ bá ti rí ẹ pa àgbọ̀dọ̀ jẹ́ o torí pé bàbá ti rí ẹ pa ó túmọ̀ sí kẹ́ gbọ́dọ̀ jẹ gẹ́gẹ́ bí ejò sọ̀sọ̀ pé ni wọ́n máa jẹ oúnjẹ kú jẹ àwọn ọ̀gbà ká haramu gbogbo ejo haramu ni jẹ bákan náà haramu ni jẹ bákan náà gbogbo ẹranko tí sẹ́rí ni tẹ́ bá rí gbọ́dọ̀ pa tẹ́ bá rí gbọ́dọ̀ pa bó ló ṣe wá jẹ láì pa ó túmọ̀ sí pé gbọ́dọ̀ jẹ nù gẹ́gẹ́ bí ẹyẹ alhudhud sẹ́rí àsọpọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ bákan náà ọ̀gbẹ́fùdáà ọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ náà ni oyin ẹ gbọ́dọ̀ jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹranko àbí kòkòrò tíṣẹ̀rí àtọ́kọ́ ẹ gbọ́dọ̀ pa ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ jẹ bákan náà gbogbo ẹranko tá a mọ̀ pé máa ń jòkó ẹran ó máa ń jòkó èèyàn ó máa ń jòkó ẹran àbí téèyàn gẹ́gẹ́ bí gbónúgbón gẹ́gẹ́ bí àwòdì gẹ́gẹ́ bí ẹyẹ ẹ gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ náà ló kété tẹ rí yẹn iná máa ń jókòó èèyàn. àbí ọjọ́ ẹranko tó yẹ pé látara ẹranko tó tọ́ka jẹ àti tí ò tọ́ka jẹ ló ti wá gẹ́gẹ́ bí ìbáka ìbáka ẹranko kan tó wá látara ẹranko tó jẹ halal àti tó jẹ haram tó rà bíi láàrin ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹṣin tọ́ pé ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ò tọ́ jẹ tó eléyìí àgbọ̀dọ̀ jẹ torí kò fi ṣẹ̀rí àsọ pé idha ijtama'a al-halalu wal-haramu ghalaba al-haram. bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé àgùntàn kan bẹ tó bímọ látàrí pàjálógún ajagun ọwọ́ abímọ táà pé ní ajá àgùntàn ni àbájágùntàn eléyìí lábẹ́ òfin ọlọ́run àgbọ̀dọ̀ jẹ́ o nítorí pé halal àti haram ti pàdé ó ti di èèwọ̀ alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ láti gbọ́n ẹja gbìyànjú lórí gbogbo ń tá a lè jẹ àti àwọn nǹkan tí ọlọ́run bá ti jẹ wọn léèwọ̀ ẹja gbìyànjú ká mójútó ká sì jẹni tí ó gbìyànjú sí tí wọ́n ní ká má jẹ èyí tí wọ́n bá ní ká jẹ ní ká má jẹ bọ̀ ìyàlẹ́nu láwùjọ wa pé tí wọ́n ní káwọn èèyàn má jẹ gan-an ni ọ̀wà máa wù wọ́n jẹ aburú sì lé léyìí ó lè fa ìyà fún yàn láyé àti lọ́la àlùkìyàmọ́ tọ́lọ́ba ti fi ìyà rẹ̀ jẹ wọ́n níyà lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti bẹ̀ gbá rẹ̀ ẹlòmíì ti bẹ̀ kó àìsàn ẹlòmíì sì ti bẹ̀ sọ́ra ẹ di ẹni tí orí rẹ̀ yí látara àjẹkújẹ àti àtara àmúkùmù gbogbo ariwo táwọn ìjọba náà ń pa nípa wíṣọ ẹ mọ́jọ jẹkújẹ mọ́mùkùmù àìtẹ́ lófin ọlọ́run lórílẹ̀‐èdè wa ọjọ́ nǹkan tí fi ìyà jẹ wá lágbọ̀nrin àwọn aspect bẹ̀rẹ̀ nígbà táwọn olórí wa náà bá padà sí díẹ̀ sìn àwọn náà ra àǹfààní sí bẹ́ńbẹ́ bákan náà gbogbo wa náà sì rí ìrìn rí kíni ń fa burú kíni tí ń fa dáadáa nígbà ní àdúró sí lálẹ́ tó ní ẹjá padà àwọn olùwádìí dájú kò ní ìní ọ̀la akọ́lọ́ sọ̀rọ̀ àjọ ọ̀la lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.